ẹ wo àwọn iyẹ̀pẹ̀ tí wọ́n gbé síbí yìí tó dàbí ebè ràbàtà ràbàtà mẹ́rin ni wọ́n o ení èjì ẹ̀ta ẹ̀rin ebè ràbàtà ràbàtà ó jọ ebè ràbàtà ràbàtà.